Báwo new o? Hello and welcome to News and Conversations in Colloquial Yoruba, a language learning podcast through current events and conversations. In the recently concluded Gambian presidential elections, the incumbent Adama Barrow emerged winner. Today's podcast focuses on the president elect, Barrow. You're going to learn some election vocabulary and how to talk about people in Yoruba. So let's listen to the news in bits. Nínú ìdìbò de Gambia, Adama Barrow ni omoke. In the Gambian elections, Adama Barrow won. The word moke is a contracted form of the phrasal verb mu oke, meaning to come first or to take top position. A sample sentence is Tani o moke nínú ìdíje no." who came first in the competition or who won in the competition. Another word that expresses that somebody won in Yoruba is bori. For example, awa ni abori, we are the ones that won or we won. Idibo means elections. It is a contracted form of the words idi Ibo. Literally, it means to cast votes. Ibo on its own is votes. For example, Modi Iboni Ano, I voted yesterday. Ani Odibofun, who did you vote for? So the next bit of the news. Òun ni ó máa tún darí orílẹ̀-èdè náà fún ọdún márùn-ún ìmíì. that means it is him. Now, whenever you have the word ni coming immediately after a noun or a pronoun, it means it is then that thing. For example, Emini, it is me. Nigeria ni it is Nigeria, òun ni it is him, iṣẹ́ ni it is work and so on. Ó máa tún darí, he will again lead. The word "tun" means again and it is often used with a verb, for example, jọ̀ọ́ tún sọ, please say it again. Mo máa tún lọ, I will go again. Òun ni ó máa tún darí orílẹ̀-èdè náà fún ọdún márùn-ún mi. This bit tells us that it is him or he is the one that will again lead the country orílẹ̀-èdè náà fún ọdún márùn ìmí ìmí that's for another five years Imi means another. Sample sentence is Mo ra aṣọ Imi, I bought another cloth. Fún mi ní Imi, give me another one. The next bit says Ìdá mẹ́tàléláàádọ́ta ìbò ni ó ní. It was 53% votes he had. In Yoruba, percentage is expressed as ìdá. For example, mo fún un ní ìdá mẹ́wàá owó mi. I gave him ten percent of my money. Ìdá márùn-ún àwọn èèyàn ò dìbò. Five percent of people did not vote. Ìdá mélòó ni o fún un? What percentage did you give him? Ṣùgbọ́n àwọn alátakò ẹ̀ sọ pé àwọn ò gba èsì ìbò náà. But his opponent said that they would not accept the election result. Opponent is alatako, that is the one that opposes. From this sentence, we could make a sentence like ma takomi. Tako is the verb to oppose. Ma takomi, don't oppose me. AC means result, so AC Igbo means election result. Onishowo ni Are Barrow. President Barrow is a businessman. Onishowo means a trader or a businessman or woman. Ọdún 2017 ni ó kọ́kọ́ díje fún ipò òṣèlú. Ọdún means year in Yoruba, so we express years as ọdún 2021, ọdún 2004, EDC in colloquial Yoruba. Ó kọ́kọ́ díje means he first contested. Kọ́kọ́ means first, but in terms of order of events, sample sentence could be Èmi ni mo kọ́kọ́ lọ sí Nàìjíríà. I was the one that went to Nigeria first or I went to Nigeria first. Ìgbà wo ni o kọ́kọ́ jẹ pizza? When was the first time you ate pizza? Ó dẹ̀ wọlé sí ipò ààrẹ ní ọdún náà and he got to the position of president that year. Now to the next bit. Ó ṣiṣẹ́ aṣọ́gbà ní ọdún 2000 ní UK He worked as a gardener in the year 2000 in UK. Ashogba is the word for gardener in Yoruba. Nígbà tí ó ń lọ sí ilé ẹ̀kọ́ UK when he was going to school in UK. Ó padà sílé ní 2006. He came back home in 2006. Pada is to come back. Ó dẹ̀ bẹ̀rẹ̀ ìṣòwò ní ọdún yẹn and he started business that year. Ìṣòwò is business. Barrow jẹ́ alátìlẹ́yìn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. He is a supporter of Arsenal Football Club. From the noun Alatileyin, which means a supporter, we get the verb ti leyin. The verb ti leyin is a splitted verb in Yoruba. A sample sentence is ti mi leyin, support me. Ama ti e leyin, we will support you. Ó tún jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, he is also a Muslim. Ẹ̀sìn is religion, so ẹlẹ́sìn is one who practices a religion in Yoruba, while Mùsùlùmí means Muslim. Ìyàwó méjì ni Adama Barrow ní he has two wives or the direct translation it is two wives he has. Ó dẹ̀ ní ọmọ márùn-ún and he has five children. Ṣùgbọ́n ìkan lára àwọn ọmọ ẹ̀ kú ní ọdún 2017. Ìkan nínú àwọn ọmọ ẹ̀ gives a mental picture of picking one out of his children. For instance, we can have a sentence like, Mo wọ ìkan lára àwọn aṣọ mi, I wore one of my clothes. Ìkan lára wọn ti jẹun, one of them has eaten. Ìkan lára wọn máa ń jó, one of them usually dances. Okay, so ìkan lára àwọn ọmọ ẹ̀ kú ní ọdún 2017, one of his children died in 2017. Tí ó kọ́kọ́ wọlé sí ipò ààrẹ that he first got in as president. Lẹ́yìn tí ajá gé e jẹ after a dog beat him to bite is gé e jẹ for example má gé àwọn èèyàn jẹ don't bite people. So now let's listen to the news in full nínú ìdìbò orílẹ̀-èdè gambia adama barrow ní òmùkè òun ni ó máa tún darí orílẹ̀-èdè náà fún ọdún márùn-ún ìmíì ìdá mẹ́tàléláàádọ́ta ìbò ni ó ní ṣùgbọ́n àwọn alátakò ẹ̀ sọ pé àwọn ò gba èsì ìbò náà oníṣòwò ni ààrẹ barrow ọdún 2017 ni ó kọ́kọ́ díje fún ipò òṣèlú ó dẹ̀ wọlé sí ipò ààrẹ Bye. Ó ṣiṣẹ́ aṣọ́gbà ní ọdún 2000 ní UK nígbà tí ó ń lọ sí ilé ẹ̀kọ́ ní UK. Ó padà sílé ní ọdún 2006 ó dẹ̀ bẹ̀rẹ̀ ìṣòwò ní ọdún yẹn. Barrow jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ó tún jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Ìyàwó méjì ni Adama Barrow ní ó dẹ̀ ní ọmọ márùn-ún ṣùgbọ́n ìkan lára àwọn ọmọ ẹ̀ kú ní ọdún 2017. Johnson tí ó kọ́kọ́ wọlé sí ipò ààrẹ lẹ́yìn tí ajá gé e jẹ So now, how much of that do you understand? So you can listen again and see how much words you've learned, and you can begin to make your own sentences as usual. That's the podcast for today. I hope it was helpful and I hope you enjoyed it. Until I come your way again, thanks for listening. Udabo.